الحمد لله الحمد لله الذي بنعمته تتم الصالحات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول عز من قائل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات Ibadallah dájúdájú lánàá lánàá òun náà ni à ń ṣe ìpalẹ̀mọ́ à ń ṣe ìpalẹ̀mọ́ di oṣù Ramadan oṣù alápọ̀nlé oṣù tó ṣe pé nínú rẹ̀ náà lọ́lọ́wọ́n bá ti sọ alukur'ani alápọ̀nlé kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. oṣù náà ló ti wọlé báyìí as tó ń bẹ nínú oṣù náà òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní lọ díẹ̀díẹ̀ yìí àwọn olóríire àwọn ń soríire jọjọ ní ìgbà tí àwọn ẹni tí ò fẹ́ ṣe bẹ́ẹ̀ táwọn ń jìnnà sí oríire tẹfẹ́tẹfẹ́ dájúdájú níta àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà. àti láyé ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní pé wọn kì í sin lọ́hùn àfi nígbà tí oṣù Ramadan bá dé ìgbà náà lóníkálukú wọn ni wọn máa sojú kòkòrò látijọ́ kan nínú àwọn mùsùlùmí tí ọlọ́ọ̀ máa sin lọ́hùn wọn máa sojú kòkòrò láti darapọ̀ máwọn ẹrú ọlọ́run láwọn mọ́sálásí gbogbo tí àwọn mọ́sálásí máa kún fọ́fọ́ nítorí pé oníkálukú iná ló wù kọjá yìí pé ọsọ́ọ̀mù tó ń ṣe kò ní jẹ́ ohun tí a ò ní gbà ìdí ni òbí dákẹ́ tí èèyàn bá jẹ́ni tí máa lọ sí mọ́sálásí ní gbogbo ògbà ní gbogbo ọjọ́ òun náà mọ̀ ìgbé àwọn mọ́sálásí ńkọ́ àyípadà bá wọn ní ìgbà tí oṣù Ramadan bá dé. ọ̀pọ̀lọpọ̀ àwọn Ramadan jẹ́ ndí mùsùlùmí àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní sílọ̀m yóò di ikpe mẹ́sàlásí ńkọ́ kò sáyé máa fún àwọn ẹni tí máa pẹ́ dé ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu ló jẹ́ ní àwùjọ míì níbi tó ti pé tẹ́lẹ̀ náà kí òun náà ni wọn dààmú fúkà lọ sí lọ́hùn Ramadan náà tún dé irú wa wọn ti ṣáájú òun náà ni wọn tún tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ wọn ò tiẹ̀ mà kí oṣù ńlá oṣù alápọ̀nlé jùlọ òun náà lóṣù tá a wà nínú ẹ̀ wọ́n kú girigiri níbẹ̀rẹ̀ Ramadan wọ́n sì ṣe é pé àwọn ti ronú pé wàdà àwọn sì ti pinnu láti máa ṣe dáadáa àwọn náà ìsẹ̀mí àwọn yóò dúró lórí kásílọ́ọ̀n ká máa jọ́sìn fún ní ìjọsìn tí ò ní tẹ́tì ṣùgbọ́n ọjọ́ ọ̀pẹ bẹ́ẹ̀ ni ọjọ́ jìnnà tí ọ̀pọ̀lọpọ̀ tó fi padà sí ipò tó wà tẹ́lẹ̀ ipò aláìfẹ́ ọlọ́wọ́n bá sìn ipò ẹni tí ò tiẹ̀ retí ipò ń fẹ́ jèrè kan lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa wala hawla wala quwwata illa billah ìgbà wo wá ló ṣẹ́kù fún ọ tó tiẹ̀ fi wá jẹ́ni tó súnmọ́ lọ ìgbà wo ló kù fún ọ tó fi jẹ́ni tó ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí olùkìlọ̀ kìlọ̀ pé mójútó ra rẹ mójútó ra ara rẹ torí àti súnmọ́ àti wọ sàárì rẹ ó ń súnmọ́ lójoojúmọ́ gbangbangba ìnìlẹ̀kùn àti wọ sàárì rẹ ìlú ń gbọ̀n láti sí fún ọ pé kó wọlé ní ìwọlé tí ò ní sí ìjáde kúrò nínú ẹ̀mà àyàfi lọ́la kìyàmà tẹ́lẹ̀ àwọn aṣáájú rere wọn lè bí sọlkọ́ la ya'buduna Allah illa fi Ramadan àwọn ẹni ibú ni wọn àwọn ẹni tó ṣe pé wọn kì í ṣe lọ́wọ́ àfi lóṣù rọmọdánà nìkan àwọn èèyàn ti wòyí àwọn burú di àtúntà àwọn ẹni ìṣáájú lọ la yadhkuruna Allaha fi rọmọdán wala fi ghayri rọmọdán su'ul qawm wọn kì í rántí Ọlọ́run wọn kì í sìn nínú rọmọdán gan kámẹ́tò pé gbàtí ò sí rọmọdán. Ah, àwọn gan-an lẹ́nu ibú ọlọ́mọṣẹ́ wa lọ́kàn nínú wa ẹ jẹ́ ká mójútó ìjọsìn wa ẹ jẹ́ á máa palẹ̀ mẹ́tẹ̀ sàárè wa torí pé gbogbo ẹni tó bá sin lọ́n tára rẹ̀ ló tún ṣe ẹni tó bá sì kọ̀ láti sin lọ́n kò bá tẹnìkan jẹ́ bí ẹ bá ṣe tara rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa kì í sọ̀bà alábòsí o nítorí kálukú bá ṣe òun náà ni ọgbà nítorí kálukú bá ṣe òun náà ni ọgbà ẹni tó bá sin lọ yóò bá dáadáa pàdé ẹni tó bá sì kùnà láti sin lọ àyídá tó sí náà ni ó sì kóńgẹ́ rẹ̀ Ramadan bó ti ṣe jẹ́ oṣù àbọ̀wọ̀ oṣù alápọ̀nlé oṣù jọ́sìn fọlọ́wọ́n bá ní oṣù tó ṣe é pé kọ̀tọ́ kọjá pákan máa lò fún àti sùn tó yẹ pé ńgbà tí wọn bá sùn kalẹ̀ ó dìgbà tó lọ́n bá tó sọ kó kìí ṣe oṣù Ramadan ni wọn máa ń lò fílẹ̀ yẹn ìjọ wa gbìyànjú láti jáni tó ṣe pọ́n sapá ó ń sasẹ̀ nínú oṣù Ramadan yìí. láti ṣe ìrànlọ́wọ́ fọmọlàkejì bí nígbà tá a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n wà ń kó pé wọ́n ń bùkátà ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wa torí pé àwa níjú wọn lọ irú ìdààmú tó bá wọn kò sí fún wa ká Ramadan ń bẹ àbí òsì Ramadan owó ẹlòmíì ìrànlọ́wọ́ oúnjẹ ló ń wá ẹlòmíì ìrànlọ́wọ́ aládùúgbòtì ló ń wá ẹ jẹ́ láti jẹ́ ẹni tí ó máa ràn ra wa lọ́wọ́ nítorí pé gbogbo dáadáa tọ́lọ́wọ́ bábá fún yẹn ṣe ní oṣù rọmọdánà yìí àdìpẹ̀lẹ̀ ẹ̀san bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá san fún yẹn ká má fi alukurani kíké sílẹ̀ nítorí pé àti àti òsì Ramadan ó yẹ kí mùsùlùmí ó gbìyànjú láti rí pọ̀nkí al-Qur'an li'annahu kalamullah torí kí ọ̀rọ̀ ọlọ́run ọba ni ẹni tí wọ́n ṣe ń kí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀san ńlá ń bẹ fún nítọ̀hún nínú hadith ẹnikẹ́ni tó bá kí arafi kan nínú al láàdá mẹ́wàá lọ́lọ́run ọba fi sá fún yìí ṣe kí alif lam lóhun tí wọ́n gbà lérò pẹ̀lú arafi kan tá à ń sọ yìí o alif arafi kan ni ládàá mẹ́wàá lam arafi kan ni òun náà ní ládàá mẹ́wàá nù mim arafi kan ni òun náà ní ládàá mẹ́wàá gbìyànjú láti rí i pé ọjọ́ kan nínú àwọn ẹni tí ń ké alukur'an nínú oṣù alápọ̀nlé kí ṣíṣe bẹ́ẹ̀ ò lè bá a mọ́ ọ́ la ní ìgbà tí Ramadan bá lọ nítorí pé kíké ọ̀rọ̀ Ọlọ́run ọ̀nbẹ nínú ìjọsìn eléyìí tọ́lọ́wọ́ bá fi pa wá láṣẹ eléyìí tí ó kémi àti ìwọ ká gbẹ̀yìn nínú ẹ̀. على أن تكون تلاوتنا للقرآن تلاوة ذات تدبر وتفكر kíkẹ́ tá a máa kí alukur'an kọjá kíkẹ́ eléyìí tó ní àròjinlẹ̀ àti ìrònújinlẹ̀ lórí ntànkì torí kó lè bá a lápá nínú òwò àti ṣèṣì wa kọ́mẹ́sẹ̀já ni tó ṣe pé alukur'an tí wọ́n máa kí kò ní tayọ gògóńgò rẹ̀ bákan náà nínú Ramadan kéèyàn ó gbìyànjú láti máa ṣe àwọn àjọsìn eléyìí tí ó jẹ́ àṣelọ́lá bíi kéèyàn ó gbìyànjú láti lọ ṣe al-umra nínú oṣù Ramadan torí àdìtà nàbì sallallahu alayhi wa sallam tóní umratun fi Ramadan ta'dilu hijjah umra kàtà bá ṣe nínú Ramadan ó ṣe déédéé pẹ̀lú hajj ní ládàá inú riwaya mi ta'dilu hujjatan ma'i ó ṣe dọ́gba pẹ̀lú ládàá kó ṣe hajj pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ̀ ń bùkún tó bò láṣìírí eléyìí ń bẹ́ nù nǹkan táwọn èèyàn máa ń so lórí borí nípa rẹ̀ kọ́ sanwó umra kí wọ́n gba visa kọ́ sí umra. ọ padà sílé eléyìí ń bẹ nínú ẹ̀sìn eléyìí tá a fẹ́ kéèyàn ṣe nínú Ramadan fẹ́ni tó bá lágbára rẹ̀ kéèyàn máa yan náfìlà sọlẹ́ pàápàá jùlọ qiyamul layl at-tarawih sọláàtù tí máa wá lóru kò bá jẹ́yìn sọláàtù al-isha ńlọ mú tiẹ̀ wá ni abótiẹ̀ tí ó di tó ti kọ́kọ́ sùn. ó tó wá di pọ̀ tají láti ṣe sọ̀láàtì lódodo ètò ńlọ́lájú òní kí sọ̀láàtì yẹn kọjá kìyàmù lẹ́yìn kọjá tahajjud kó o ti kọ́kọ́ sùn náà kó o wá ṣẹ̀ṣẹ̀ tají ṣe ṣùgbọ́n kò burú yẹn bá ṣe lẹ́yìn sọ̀láàtì l'Isha torí pé àkókò rẹ̀ gbà tó máa ń bẹ̀rẹ̀ náà nù ẹni yòówù tó sì ti mà pé tó ń bá ti wọlé kò ní rọrùn fóun kóun ó ṣe sọlátù tarawih tóun bá ti sùn tóun bá ti wọlé ètò dáàtú ni kò darapọ̀ mọ́ wọn ní mọ́sálásí láti ṣe sọlátù tarawih kó sì tún jẹ́ kí àwọn sọlẹ́wàt tí wọ́n jẹ́ náfìlà wọ́n pọ̀ nínú òṣèṣì rẹ̀ nítorí àdìpẹ̀lẹ̀ ẹ̀san eléyìí ti máa bẹ fẹ́ni tó bá ṣe ìjọsìn nínú oṣù Ramadan etí rí etí jẹ tó ẹ pé ńgbà tí Ramadan bẹ̀rẹ̀ àwọn èèyàn pọ̀ jọjọ níbi à ń ṣe sọ̀látù tarawih kọ̀mọ̀tì ìtọ́sẹ̀ kan ó ti ń sú ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sásẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kágara wọ́n dẹni tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ kí n tiẹ̀ jáde ṣe sọ̀látù l'Isha wọn kankan kanu lé irú àwọn èèyàn wo làwọn fẹ́ jẹ́ ta la fe fi jọ ìṣesí burúkú yìí ìwọ fẹ́ gbanti ń bẹ lọdọ ọlọrun ó sì ń jìnnà sáti ṣètò Ọlọ́run báwo ló ṣe rò pé láti rí ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá wa àwọn sọlẹwàt eléyìí máa síwájú àwọn sọlẹwàt tọjọ àtàwọn èyí máa wá èyí ti rí ti gbogbo wa sá sẹ́yìn níbi àtiṣerú wọn sáà ti ní àmọ̀dájú pé àárọ̀ náà gbégbá ni tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm tó fi ọ̀pọ̀lọpọ̀ wa irun tọ́jú sọ̀láàtì tọ́jú ọ̀ràn yẹn gan wọn kì í ṣe sọ sọ̀láàtì tí kì í sọ̀ràn yẹn. as-sadaqat sàrà ṣíṣe ọ̀nbẹ nínú tọ́jà yálà Ramadan náà ń àbí rọmọdán ò tẹ̀ sí anabi sallallahu alayhi wa sallam ó máa ń mójútó sadaqatu ṣíṣe líláwọ́ nínú oṣù rọmọdán irú èyí tí kìí ṣe lóṣù tí ò sí rọmọdán ẹjẹ àwọn náà gbìyànjú láti ṣe dáadáa ẹjẹ àwọn náà kan nínú ẹni tí wọ́n bá rí dáadáa kọ irú ètí ò ti máa ṣe tẹ́lẹ̀ ní àsìkò ramadana yìí tí ìwé iṣẹ́ wa tí ó fi rú fáwọn ẹsẹ̀ rí ètí ó arọ́nà gbégbà tó bá di lọ́la kìyàm. lórí kábùyàn lówó ọ̀sán ó dèdè ká dáná ka ká fún yàn ọ̀sán ó dèbí ká dá sọ síyàn lọ́rùn. ọsàn ó débi kárabàtà síyàn lẹ́sẹ̀ ọsàn ó débi kàtì ẹkọlẹgùn yàn gbogbo eléyìí ń bẹ nu pé yàn làwọ gbogbo ìtọ́lọ́wọ́n bá bá fún ẹ sí má fojú kéré ìtọ́lọ́wọ́n bá fún ọ sí torí pé ń bẹ nu tí Islam fi kọ́ wa pé gbogbo ẹni tí ó bá ṣàánú ọmọlàkejì kò gbọdọ̀ fojú kéré tí ó fọ ọmọlàkejì ẹni tí ó sì gba nǹkan ràn lọ́wọ́ lọ́dọ̀ ọmọlàkejì kò gbọdọ̀ fojú rínà ntọ́mọlàkejì fẹ́ fún un eléyìí bẹ́ẹ̀ nù ẹ̀kọ́ tẹ́sí islam mú wa aljud aljud aljud lílawọ́ kálawọ́ kájẹni tí ó lawọ́ ọ̀n bẹ́ẹ̀ nù tí islam fi kọ́ wa ma wa ya manna'in lil khair ẹni tó máa ń dín lórí wọn ní gbàǹkan yìí pín fáwọn ẹrú ọlọ́run lọ́ọ́ dúró ní mọ́sálásí. táwọn èèyàn bá ti parí sọlẹ́t ẹ̀rí dájú pé afẹ́ nìkọ̀ọ̀kan ọwọ́ a adúró kínní kò ọlọ́kọ̀ kọ́kọ́ mọ̀ nsọ́ léná wọ́n wá gbé ọrí ẹrí ó lé wọ́n àti wọ́n gbé lé ọwọ́ ni wọ́n gbé tirẹ́là rẹ̀ fún ọ báyìí nítorí ẹ kó o ṣe onáà ìdá mẹ́ta nu mẹ́rin rẹ̀ kọjá sínú àgbàlá rẹ̀ ìdá kan nu mẹ́rin tó wá kù àwọn ẹ̀ńtọ́ jẹ́ tiẹ̀ àwọn ẹ̀ńtọ́ ìjọ ń ṣe ó gbẹ́tọ̀ wọn lọ ọ́ lọ pín bí ìdajì ìdá kan nu mẹ́rin náà fáwọn náà èyí tó wá jẹ́ díẹ̀ àwọn anìkíkọ alùpùpù ọmọ àgbà múdù kọ̀ọ̀kan gbọ́ bá tó ọtún ní múdù kan pọ̀ agolo kọ̀ọ̀kan ní ọkàn yìí wàlà hawla wàlà quwwata illa billah sọ́dà bẹ́ẹ̀ ìwọ gan ni manna'in lil khair mu'tadin adhim olùdínlórí ọlọ̀tẹ̀ ẹlẹ́ṣẹ̀ ìwà tó wù wà burúkú ni o ìwà tí ọ̀ dáa ni màálù yẹn pa táwọn bá ti ń jáde mọ́sálásí ẹ bu etí ọmọ kún ọ̀ra ẹ máa bù fún kálukú kí kálukú ọlọ́ọ́ fi sára rìn dín yóò sọ Ramadan tá a wáyé ẹ sì máa ṣe bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ kọ́lọ̀ ọba kọ́gbà níjọsìn lọ́dọ̀ wa ìwọ́ wa gba màálù ó kan màálù àwọn alọ́gbé ìtàkàn wa ìtàkàn nínú màálù lọ́wọ́ asálòpin ọlọ́wọ́ bó bí ọ tó bá di lọ́la kìyàmà àfàìmà kọ́mọ́sí pé lẹ́yìn náà ni ó kó bọ́ tó fi ní ra àlùjánnà wọ̀ lọ́la kìyàmà. ó yẹ ká jẹ́ ẹni tó ṣe é pé tí wọ́n bá ní fi jíṣẹ́ yọ rọ̀ wá lọ́rùn púpọ̀ láti fi jíṣẹ́ kí sówó tiẹ̀ kí lọ́wọ́ á ní ọ̀la láti fi jíṣẹ́ ìgbà tí wò lágbára àbó tiẹ̀ ní àwọn onídọ̀ọ́láàmù láti fowó tiẹ̀ ṣe ẹnìkan míì wá fowó tiẹ̀ ṣe kí wọ́n á ní ti kí ni tọ́ yọ bíi ká pé nǹkan yẹn ó fi lé ẹni tí ń bùkátà rẹ̀ lọ́wọ́ torí pé ọlọ́wọ́n bá wa kì í sọ́ba àkà nígbà tí wọ́n ní fi jíṣẹ́ tí wọ́n fi jíṣẹ́ oore tọ́lọ́wọ́n bó fi sí ọ́ ó ní pé wọ́n náà gbaru ládẹ́ tó ṣeun láì jẹ́ pé àpò rẹ̀ nìkan ti jáde nítorí àánú àti ìkẹ́ ọlọ́wọ́n bá wa. ẹjẹ ajẹni tí o ní yaka ẹjẹ ajẹni tí ọmọ fẹ́ rere fọmọlá kejì rẹ irú ètí ń fẹ́ fórí ara rẹ ẹ bá àwọn olówó tó wà ń tòsí yín sọ̀rọ̀ ẹ pàkíyèsí wọn sì di dáadáa ṣíṣe owó tí wọn máa ná dànù tí wọn máa ná sí di nǹkan tí ò lè mú dáadáa bá wọn láyé àbílẹ̀ kìyàmù ọ̀pọ̀ jọjọ ìgbà yìí nìgbà táwọn ẹni tó lórí lọ́wọ́ ni máa ṣeré tí wọ́n máa díje láti rí i pé èmi ni màá ṣe dáadáa jù rí kí lọ́sà wa bóyá ló ti jẹ́ irú èèyàn wo làwọn afẹ́ jẹ́ kí ló ṣe wá sáwọ̀ ọ̀fẹ́ àlìjáná wọ̀ ni ẹ àwọn olówó yìí sọ̀rọ̀ káwọn náà máa náwó wọn sí dáadáa sọ̀rọ̀ káwọn náà taara owó wọn torí tí wọ́n bá pè wọn náà ní la dáadáa tó ń ti pé wọ́n ló ṣe. ẹ jẹ́ kí dáadáa tàn kí nínú oṣù yìí lọ́nà tí àwọn ọ̀tọ́ tí ò ṣe Islam táwọn fi di pé wọ́n ń sojú kòkòrò àti di mùsùlùmí. oúnjẹ fọláwẹ nǹkan mímu tó dáa tí fọláwẹ ẹni tí ìwà náà wá eseru yín wọn ní apin fún kí ló dé ebi èèyàn lèmi náà bẹ́ẹ̀ ni èèyàn tí èsè mùsùlùmí wọn ní ká má fún èèyàn tí èsè mùsùlùmí èèyàn tó jẹ́ mùsùlùmí wọn ní ká fún toró òun ní sèké ni òun ní sílọ̀n pẹ̀lú asiyam nínú oṣù tá a wà yí báyìí ẹ rí i pé tó n tẹ́ ń gbé sáláwẹ̀ ti ẹ̀ wúyàn ẹni tí ọ̀gá ti torí ọlọ́ngbà Islam tẹ́lẹ̀ ó lè tìtorí ẹlẹ́yìn máa sojú kòkòrò àti di mùsùlùmí torí ẹ̀ kálíláwọ́ jẹ̀mọ́ ọ̀nbẹ nínú tọ́lọ́mọba tó fi pa á láṣẹ tabaani kálíláwọ́ èrò ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ sídìí pé kálíláwọ́ sára ata kálíláwọ́ sára ata kìí sára ata wàá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ara rẹ náà ìwọ gángan fúnra ara rẹ wàá láwọ́ sí ọ̀dọ̀ ara rẹ torí àwọn tí ń bọ́ ọjà. Ja sọmọ kókò jẹ́ kí gbèsè ayé rẹ̀ ó nítumọ̀ àwọn tí ń bọ ọjà kò jẹ́ kí wọ́n gan tiẹ̀ má dùn gbèsè ayé yìí àwọn burúkú lára ń tọ́ ń jẹ́nu àwọn burúkú lára àbùgbé rẹ̀ àwọn burúkú lára ń wọ̀ àwọn fi hàn ọmọ léèmà àwọn gbogbo àwọn eléyìí rí dáadáa lọ́dọ̀ rẹ̀ jẹ́ káwọn èétí rí tó ojoojúmọ́ jẹ́ Ramadan èétí rí tó ojoojúmọ́ jẹ́ Ramadan torí ru dáadáa tọkọ wa ń ṣe sí wa ń gbà náà kò lẹ́gbẹ́ kò láfiwé irú dáadáa wa máa ń ṣe wa lóṣù Ramadan Baba wọn èyí ṣe bẹ́ẹ̀ lóṣù tí ó bá sí Ramadan kí ló dé tí gbogbo ọjọ́ ayé ọ̀wá jẹ́ Ramadan nígbà tí bàbá ṣe dáadáa sáwọn ẹni ń bá gbé. làwọn sí wọn tó àmọ kẹtìlẹ yà bá dé nìkan lọ máa pàdé ẹ ìjẹran lẹ́yìn pamọ gan wọn ní kọ ọ̀rọ̀ awálé oní kò sí ntọjọ bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ náà jẹran ẹran máa jẹ yàn dàgbà ẹ náà jẹran nu máa jẹ kéèyàn lálàáfíà ẹ bẹsikẹ ẹ mọpin bá ẹ jẹ da ẹ àti àkàrà ẹ̀kọ àti ọ̀lẹ̀ làwọn bàbá yín máa jẹ lóṣù Ramadan tó wá jẹ pé kọlẹ máa mú àti ọ̀lẹ̀ ẹ̀yin òní jọ́njà kan kíríkì nínú oṣù Ramadan torí àwọn burúkú ti ń bá yín jà ẹ wá pé arò mọ́kun dáadáa arò mọ́kun dáadáa ó lárò gidi jọ́njà gidi àwọn tó ń ṣe yẹn jẹni tí ó lawọ́ sọ́dọ̀ ara rẹ̀ jẹni tí ó lawọ́ sọ́dọ̀ ìyàwó àtọmọ rẹ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló lówó tí ò ná kíkú tó kú báyìí àwọn ọmọ bá owó nínú ilé ní rẹ́gẹ́dẹ́ mọ́tò tó ń wọlé gùn làwọn ọmọ ń padà gùn oúnjẹ tó ń wọlé jẹ làwọn ọmọ ń padà jẹ àsóhun wáyé wá sí mẹgáàdì ni ọwọ́ aṣọ di owó ni fáwọn ẹni tí ó lò fáwọn ẹni tí ó nà. àwọn ọ̀dà o àwọn ọ̀dà ní ní bàbá o àwọn ọ̀dà èèyàn kéèyàn pátápátá làwọn torí ẹ̀ lànàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló sì máa ń sáàdì ọlọ́wọ́n bá wa níbi aburú ahùn ìwà burúkú ni kìí ṣe ìwà tó dáa ká ká láwọn alẹ́ gbogbo àwọn aláìní tó wà ń bẹ wọn a máa ràn kan kí náà má tẹmẹ ni wọn a máa ràn kan kí Ramadan náà má ni olówó tí ó paaki tirela bíi mẹ́wàá tó ṣe pé tirela wọn yìí yóò kún fún oúnjẹ lóríṣiríṣi yìí pé ti paaki tí wọn ò tí ì sè tọ́jà pé oníkàlùkù tí wọ́n kọjá lọ ẹni tí ó sì oúnjẹ ńkọ tó ṣe pé eŋti ọ wà nínú ìrẹsì tí wọ́n ti ṣe yìí kò ní ju kò ní kéré sí ìlàrin odidi adìẹ lọ tí wọ́n gbé sínú ọ̀rá pẹ̀lú ìrẹsì tí wọ́n ti ṣe tó ẹ pé gbogbo ẹni tí wọ́n kọjá lọ tó bá fẹ́ wọ́n mọ̀ fìlè lọ ni bóun ṣe ń gba ìrẹsì àtẹrán ẹlòmíì tó ti dúró wájú òun tó ti gbé bọ́tú wọ́tà tírélà ìníye ó ti gbé dúró ẹ wàá gba bottle water ẹ gba ẹlòmíì ti gbé yogurt kalẹ̀ bí yogurt lẹ́ máa ń fẹ́ wàá gbà kẹ irú àlìjáná wo làwọn fẹ́ kí làwọn wá gánà rí ṣé ná làwọn fẹ́ wọ̀ tóbi wá jẹ́ pé àwa ń tiwa kálukú kan sówó tiẹ̀ má di ni wọ́n pa akanamatọ́rọ́ wọn ò ní ná lórí ara wọn gan ṣé ẹni tí ná lórí ara rẹ̀ náà á gbowó jáde. tí ó lọ dúró ní títì pé kálukú ọmọ wa gbà tí gbogbo àwọn èèyàn tọ́jú àwọn bíi tiẹ̀ náà wọn ò ní pé ẹ wá tètè pàkíyèsí lágbájá tí èsì pé nǹkan ń ṣe ọmọ kó jáde ní máa ń pín níbi tó sì tó ti làmì láàká lára àwọn èèyàn. ṣe ìdínú tó fi jẹ́ pé àwọn kan róore àwọn kan rí yà torí pé bọ́lá wọn bá ti ṣe ṣe súnà gbèsè ayé ni pé ẹni tó lọ́wọ́ bá bá fún ti máa ń lé náà ọlọ́wọ́ tó sínà fún ni ṣùgbọ́n ẹni tọ́lọ̀ wọn bá bá fún tọ́pa akẹnamọ́tọ́rọ́ tí ò lè ná àìní náà ni ọwọ́ ètò ti ní náà ni òun náà ni ọmọ ọba gbé tuntun òní wọ́wọ́ rẹ̀ torí ẹ̀ níbo làwọn wá wà síkà làwọn báyìí àwọn ẹni tó lówó láwùjọ wa àwọn kan alára ń ṣèṣì olóṣì tí wọ́n bá ní wọ́n ń pín nǹkan kan àwọn olówó náà ó báwọn náà gba tàwọn. okay tẹ́yìn náà bá tó tẹ́yìn náà ń gba sàrà ìwé fi sílẹ̀ fáláìní níjẹ́ ò lẹ́yìn ọ̀hún àrònú pẹ́ẹ́sì sọ́dọ̀ abẹ́ òkùnkùn dà abẹ́ torí eléyìí ọ̀dọ̀ à ń súnmọ́ sáré o tọ́ ọ̀bá sì bẹ́ẹ̀ kó wojú ara rẹ o bó lórí ń tí ọ̀dàgbà rẹ máa ń nu díngí bó wá rí lónìí wọ́n rí súnmọ́ sáré díẹ̀díẹ̀ náà títí tí èkán wọn náà ń jọ kan owó yẹn kò síbi fi ṣe dáadáa nínú oṣù Ramadan dáadáa tí ó ṣẹ́kù tí ó jẹ yẹn ọ̀rọ̀ náà lọ tó bá di lọ́la al ọlọ́kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa ṣe dáadáa kó jẹ́ kí a ní agbára lórí dúkìá wa kó má jẹ́ kí dúkìá wo mú wa lẹ́rù nínú àwọn nǹkan tó yẹ ká mójútó nínú as-salat ó pàtàkì nínú mùsùlùmí orúkọ ni wọn fi ń mùsùlùmí wọ́n yìí sílọ̀ wọ́n yìí sílọ̀ rárára àánú sì máa fún wa pé ara rí gbogbo bó ń ṣe yí ara rí ọ̀ràn náà ọ̀ràn tí pọ́jọ́ kan ń bọ̀ tọ́lọ́ ni wọ́n ọjọ́ ńlá yìí ń bọ̀ ojú wa ló pẹ́ sí kò jìnnà rárá lọ́dọ̀ ọlọ́run bá wa ẹni tó ń sin lọ́n gan àwọn gan alárọ̀ ní mọbi tí wọ́n gbọ́rọ̀ wọn gbàǹjọ́ gbẹ̀ndà lọ́kìyàm kátó wa pẹ́ ni ti ń sẹ́ lọ́n lójú méjèèjì wọ́n ń pè ọ́ kọ́ wa sóríire ẹ̀ márùn lójúmọ́ ni wọ́n ń pè ọ́ gba gbóngbóng gbogbo mọ́sálásí wọ́n sọ fún ọ pé hayya ala al mọ̀ bọ́ wa sóríire ìwà arákùnrin tọkọ pàkọ́ máa bọ̀ wá sórí rẹ̀ máa bọ̀ wá mọ́sálásí wá sórí rẹ̀ orí ibú ọ̀yẹ́ ọ̀ ìwọ tó ṣe pé wọ́n bí dáadáa báyìí ó sì sọ ni wọ́n ń o ẹ máa pẹ́ ni tó bá rí dáadáa tí ọ̀ ọ̀dájúdájú yóò kó sínú ti wà bẹ́ẹ̀ o ò ṣe sọ̀láàt kí rọmọdánù tó dé rọmọdánù tó dé ọ̀pọ̀ àìmọye olórí ibú ó ń fẹ́ bí para rẹ̀ kò tún ṣe nítorí pé ẹni tó kọ̀ torí sọ láti tí ò ṣe tí nǹkan kan bá tún bú lọ ní ti ń dà láàmú nítorí pé ẹni tí ò ṣe lọ láyé ń bí ọ̀dájú pé ìyàtọ̀ fẹ́ jẹ lọ́la kìyàmà òun náà lọ́ fẹ́ mójútó kí ló sà wá fi jẹ́ pé àkẹsìnkún kankan láwùjọ Yorùbá yìí wọn kẹsìnkún kankan àjọyọ̀ náà ni wọ́n kà kù wọn ni wọ́n kà ìsìláàmù alájọyọ̀ lọ́jọ́jú lọ́dọ̀ yorùbá mọ ìsìláàmù ẹ̀sìn lọ́n ẹ̀mójútẹ́sìn kẹ́ ẹ má bàa wọ́ná wọn mọ̀ pé ti lé ju ti lé ju ń gbogbo ìgbà náà láàmú àti ọlọ́run òróró kòbóró iná tọ́lọ́wọ́n bá dákalẹ̀ àwọn kan mà ní òkú bẹ̀ àwọn kan ní òkú bẹ̀ ọ̀fẹ́ wọ bẹ̀ wà sí lọ́n láwùjọ yorùbá tó ẹnìkan tí máa ń mójútẹ́sìn wọ́n lè máa pín kì í sara wọn ará àdálẹ̀ ni ara àdálẹ̀ ní mójú tẹ́sìn àwọn tí wọn ẹ̀sìn làwọn mójútó láwùjọ yorùbá wọn ẹ̀sìn lọ́hùn ìdínú tó fi jẹ́ pé mọ́sálásí ò tó nǹkan láwùjọ torí bẹ́ẹ̀ bá kọ́ ọ́lẹ̀ náà ta ni ọ̀ wá sí lọ́n bẹ́ẹ̀ ta ni ọ̀ wá sí lọ́n bẹ́ẹ̀ làwọn kèfèrí fi mú wọn lọ́kọ̀ọ̀kan wọ́n mú wọn lọ́kọ̀ọ̀kan wọ́n mú wọn lọ́kọ̀ọ̀kan ẹni tí wàhálà ò tí ì bá gan wọ́n mú kátópẹ́ ẹni tí wàhálà bá wọ́n fowó tán wọ́n mú kó mọ́sálásí wọ́n mú lọ bòmíì òun náà wàá ọwọ́ akú àwọn ọmọ rẹ wá sọ pé ẹ ẹ dákun ẹ bá mi ṣàánú bàbá wa torí bàbá mùsùlùmí ni wọn láti pilẹ̀ so ìgbà tí dààmú dẹdẹ ni wọn dẹ kọ kọ máa bá dààmú ńgọ náà kọ máa bá lọnu náà àdìlẹ sèso látò síta ni lára sèso látò sọmọ aná lára ọlọmọdé torí ẹni tó bá ti fọwọ́ ara rẹ̀ sèso àtijọ́ máa ná kò sẹ́nìkan tó lè sọ́dọ̀ ọmọ àlùjánnà torí délé asọ́lẹ́ẹ̀tì sọ́lẹ́ẹ̀ ká mójútó sọ́lẹ́ẹ̀tì wàláhì tó ń bá mójútó ẹ̀sìn lójú méjèèjì ọmọ bí tó gbọ́rọ̀ rẹ̀ gbàǹjọ́ gbìndà kìá ká tó wá pé ká tó pé jẹkulẹ̀ díẹ̀ ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe ẹ̀sìn tí ò nítumà tọ́pọ̀lọpọ̀ ń ṣe wọn kẹ̀sìn fún kankan ìrégbè ìranù làwọn kà kún láwùjọ Yorùbá sósì dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ ìdínú tó fi jẹ́ pé tọ́pọ̀lọpọ̀ bá ti sá lọ sá ọ̀nà ilẹ̀ Haúsá ọ̀rọ̀ ọlọ́run láti gbé bẹ́ẹ̀ tábà ti padà délé wọn tún sànù torí kò sẹ́sìn nílẹ̀ yorùbá kò sẹ́sìn bẹ́ẹ̀ múnáfìkì lọ́pọ̀ níjọ́ tó bá ń rí rere gbà nídìí ẹ̀sìn gbogbo wọn gbé bòrí orí ni oníkálukú ó de fìlà gbogbo àlàáfà torí kí wọn fẹ́ pín nǹkan tó ti gba tiẹ̀ tán yọ sọ gbogbo ẹnu ni sẹ́rù ìsìláàmù rọ̀n lèyàn á máa fi wà lìjànà yé sẹ́rù ìsìláàmù rọ̀n wọn máa fi wà lìjànà wàá sin lọ́n lójú méjèèjì wàá bẹ̀rù ọlọ́wọ́n bá ní kọ̀kọ̀ àti ní gbangba wàá mọ wàrán kan dáadáa lọ́dọ̀ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa. kàmójútó sọláàt ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí tó ṣe pé Ramadan ló dé ló ń ṣe sọláàt ó pinnu lọ́kàn ara rẹ̀ pé tí Ramadan bá ti lọ báyìí ní tóun ṣe tẹ́lẹ̀ náà lòun tún padà sí i òbùkátà kò ṣe sọ́ọ̀mù pa àwẹ̀ yẹn pátì pátì láti sìn tọ́rọ́ lọ́wọ́ bò ní gbà gbàtó ti mọ̀ ẹ́ pé tí Ramadan bá tán ò ní sí náà nítorí òun ṣe tẹ́lẹ̀ náà ló tún padà sí máa wulẹ̀ dára rẹ̀ láàmú nígbà tí à ń gbàwẹ̀ náà nìsí kí là ń tẹ̀lé jọ fọlọ̀ kí là ń tẹ̀lé jọ fún tábì pé hàn kó lè bá a pọ̀ ìwọ náà ọ̀jẹ́ gbàwẹ̀ kí là ń tẹ̀lé jọ fọlọ̀ kí ni tí àwọn olóṣì burúkú yìí ní tá a lè fi ràn Ọlọ́run lọ kí lọ́lọ́run sọ pé òun fẹ́ lọ́dọ̀ wa àwa kùsẹ̀ tó sì pọ́lọ̀ ní ràn wá lọ tí òjò kóṣù ò ti pa wá dànù torí di eléyìí ẹni tó bá ti mọ̀ ẹ́ pé tí rọmọdán náà bá ti lọ tó ń pinnu òun tún ṣe ìjọsìn fọlọ́wọ́n bá má kọ́ dákun kọ́ pa àwọn èèyàn gan ti láti sìn wọ́n sọ fún àṣetọ́ni rẹ̀ kọ́ yẹra síná lásìkò kọ́ mọ́ básìkò jẹ́ nínú oṣù rọmọdán ó yẹ káwọn mùsùlùmí ó mójútó yìí pé àkànrọ́lu mímọ́ gba àwẹ̀ láì jẹ́ pàjẹsàrí torí pé àwẹ̀ tí wọ́n ní ká gbà yìí wọ́n ní ká fi àjẹra wa o tí ọ̀hán ní tìtọ́ aago mẹ́sàn-án àárọ̀ tó jùlọ ti pọ́n kankan bí ojú amugbó èyí ti rí èmi jẹ sààrì ni mo fẹ́ gbàgbà yípo ni ta ló kò fìyà jẹra rẹ̀ wọ́n á jẹ sààrì bẹ́ẹ̀ ni lànà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́dà anabi tún kọ́ wa ó ní sààrì tá a bá máa jẹ yẹn ó ní kájẹ́ kọ́ máa súnmọ́ kó súnmẹ́ bá àgbàtà alifájàrí fẹ́ yọ alifájàrí ní ìsìn. miru òní ọyọ láago márùn ọkọjá ìṣẹ́jú mọ́kànlá ètò túmọ̀ sí pé kódà pé kéèyàn á ti lọ jẹ sàárì látàgò méjìlá bíkọ́ jẹ sàárì látàgò kan àbá aago méjì mẹ́sàn-án ní tìlù tó otu ó tún ti pàǹtí ẹ̀ náà torí náà máa fagi yóò máa ronú kó ti yẹ kó ti jẹun báyìí torí ẹ̀ kéèyàn jọ kéèyàn tó bẹ̀rẹ̀ sí ní jẹun aago mẹ́rin àbọ̀ gbàdúrà bá fi da aago márùn àbá aago márùn kù díẹ̀ èèyàn ti jẹun tán dáadáa láti lè gba àwẹ̀ yẹn kò ní jẹ́ kó fìyà jẹ́ra rẹ̀ níwáyé á rí pa ọkọ wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọn mọ ìyàwó Ramadan. wàhálà kékeré kọ́ làwọn obìnrin ṣe o wàláhi afárádà kékeré kọ́ ni wọ́n ń ṣe nínú oṣù Ramadan gbogbo ẹni tọ́lọ̀ wọn bá ṣe lálábòsí ó yẹ mọ iyì ìyàwó rẹ̀ fún ẹ tẹ bá ti jí yóò ti dáná yóò ti ṣe gbogbo ẹ̀ wọ́n tún máa fi tipátipá jí ẹ̀yìn ẹ dìde wá jẹun ẹ dìde ṣé tó bá jẹ́ pé wọn wọn bá ní kọ́ dáná ńkọ́ o ìgbà wo ló ń jẹ ọ̀yọ́ rí níwọ̀n tó sùn kalẹ̀ torí ẹ̀ ó yẹ kí arántí pé aláwẹ̀ ó ní àdúrà tọ́lọ́wọ́n ọba òní sáláì ẹni tí ń gbà àwẹ̀ tó bá ṣàdúrà ọlọ́wọ́n gbà náà ni torí ẹ̀ nínú àwọn ẹ̀tọ́ ẹ̀ka ẹ̀ máa ṣàdúrà yìí fún náà làwọn ìyàwó yín ẹ̀ ṣàdúrà fún ìyàwó yín kọ́lọ́wọ́n ọba kọ́ba yín ṣèkẹ́ wọn kó sì bá yín ṣe àtìlẹ́yìn fún wa kó bá yín gbọ́ bùkátà tiwọn láyé àti lálùkìyà torí pé wàhálà tí wọ́n ń ṣe kò kéré wàláhì àfaradà tí wọ́n ń ṣe kò lẹ́gbẹ́ torí ẹ̀ kéèyàn pọ̀ ládùá fún àwọn ìyàwó rẹ̀ pé kọ́ lọ́wọ́ bọ́ san lẹ́sàn-án rẹ̀ lórí gbogbo akitiyan eléyìí tí wọ́n ń ṣe nínú oṣù Ramadan. No ìlàdá àwọn obìnrin náà lè wá pọ̀ kó lè bá rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run tí ó pọ̀ lọ́la gbẹ̀ndà kìyàmà jẹ́ ká níyàn rẹ̀ ọ̀dà lórí gbogbo wàhálà tó ń ṣeun jẹ́ ká níyàn rẹ̀ ọ̀dà kọjá torí tọ́lọ́run kọ́mọ́jẹ́ nítorí tèèyàn pé mo jí láti dáná sáré nítorí ká lè bá tara bẹ́ẹ̀ dẹni tí ara rẹ̀ ó mokun láti sin mo jí láti dáná sáré torí kálíbà láǹfààní àti jẹ́ tẹ̀lítà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mo jí láti dáná sáré mo ń ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí fi ń sẹ̀sìn fọlọ́ ẹ wò yí ládàtọ́ gbà mo fẹ́ dáná tábì sínú mo ń ṣe bẹ́ẹ̀ láti fi sẹ̀sìn fọlọ́ wò yí ládàtọ́ gbà lọ́dọ̀ ọlọ́mọ rí inú ròde gbogbo eléyìí ló yẹ ká mójútó jàmá kò yẹ ká jẹ́ ẹni tó jẹ́ yí a kàn máa ṣe láṣẹ dànù. tá à ní ní ládà kan lọ́dọ̀ ọlọ. wáyé o ọ̀pọ̀ nínú àwọn ọkùnrin tó ṣe pé kò lóbìnrin lọ́dọ̀ yọ wá lọ gbálẹ̀ sílé àlè yìí náà máa bá dáná oúnjẹ àlè ní àwọn bá dáná sáré oní àwọn bá dáná sínú wọ gẹ́gẹ́ bíi màláìkà tó ṣe pé lè máa bófin gbélé tí ọmọ àwòrán ọ̀daràn anabi wa ó ti fi hàn o. ọkùnrin kan àtòbìnrin kan tó jájòjì sí wọn ò ní kan àyàfi kí ṣètọ́ ni ó sì kẹta wọn. torí di eléyìí ẹ̀yin bàbá tó ṣe pé aláìda lẹ́yìn náà tẹ̀ wá tó ọmọ yín lẹ̀ gbọ́dọ̀ ọkùnrin ọlọ́kùnrin wípé ah, òun náà ló kúkú fẹ́ fẹ́ ayọ̀ǹda kọ́ wáyé. ẹ jẹjọ wájú ọlọ́run tó di lọ́la kìyàm ya rí ẹ̀yin lé ma yín rí ibú ètí rí tẹ́ kúkú yọ̀ǹda kẹ́ fọ́mọ yín fún kọjá ìyàwó fún lẹ́ẹ̀kan kí kálukú ó sinmi ẹlẹ́ẹ̀lówó tẹ́ fi fẹ́ lójú ní ìsìn fi sa ayẹyẹ ní ìsìn lágbára ẹjọ́ máa ma ọkọ kí kálukú torí ẹ gbogbo ẹni tó bá lọ́mọ tó ti túlẹ̀ bẹ́ẹ̀ lónìí ni o kò gbọ́dọ̀ dọ́là tó fi pe ọmọ yín padà ẹ pe ọmọ yín padà sílé torí pé kọ̀tọ́ kọ́mọ kan máa gbé pẹ̀lú àlè lọ́kùnrin àbí lóbìnrin torí ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọkùnrin ló ń dàgbà dànù wọ́n ti tó fẹ́ yàwó ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n bí ìranù bí ìranù ló máa ń ṣe ọ̀daràn orin ìranù ìranù ní kò dìbò fún làṣetọ́ni kọsọ́ka wọn ìdí ni tó fi jẹ́ pé púpọ̀ nínú wọn wọn ò ronú àti fẹ́yàwó ó sì lè bá iye obìnrin sùn lọ́sẹ̀ wala hawla wala ẹran lọ dìde o ní sáfù àwọn onízìnà ẹran lọ bó tu àṣírí yín ní gbangba kò tó ní ti kìnnìláyà tẹ̀síwájú pẹ̀lú ìwà ọ̀daràn torí kò sí ní ta ṣe tọpamọ́ sọlọ. ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. dájúdájú ọ̀pọ̀ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé kò jẹ́ kó mú kò sì súnmọ́ ìyàwó rẹ̀ lórúkọ ọgbọ́n náà ń gbààwẹ̀ ṣùgbọ́n tó ṣe pé lábẹ́ àkọọ́lẹ̀ kò láwẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa o ìdí ni pé ń gbààwẹ̀ yẹn kò dàníyàn a sì ti mọ̀ yí pé gbogbo ẹni tó bá ń gbààwẹ̀ tí kò dàníyàn ṣáájú kó tó sùn kò láwẹ̀ kí ẹ bó ṣe wá nínú hadithi ummul mu'minin hafsa radiyallahu anha anna sallallahu alayhi wa sallam qaal la liman lam yubayyit an-niyyata min al-layl kò sí àwẹ̀ fún gbogbo ẹni tí o bá ti dá níyàn sùn látàlẹ́ tó o bá ti dá níyàn sùn látàlẹ́ ò láwẹ̀ òun kàn fẹ́ bí para rẹ ni àfi kó o sírò yí àwẹ̀ eléyìí tó dá níyàn gbà gbogbo ẹ̀ lọ́sàn padà lẹ́yìn Ramadan sáà lè dá níyàn kan lódindi fún gbogbo Ramadan àbí gbogbo ojúmọ́ la gbọ́dọ̀ dá níyàn fún gbogbo ojoojúmọ́ la gbọ́dọ̀ dàníyàn fún lè anna sawma kulli yawmin ibadatun mustaqillatun bidhatiha torí pé àwọn ojoojúmọ́ ìjọsìn kan ni tó da dúró tí ò sí tọkàn pẹ̀lú tọ́la lágbọn pé táwọn ẹ̀tọ́ ní bá da kò pé kítọ̀ lọ́ọ́ da táwọn ẹ̀tọ́ ní bá bàjẹ́ kò pé kítọ̀ lọ́ọ́ bàjẹ́ a gbọ́dọ̀ mójútó àárín yẹn ọwọ́ àdọ́wọ́ àwọn almu'adhinun àwọn tó ń pèpè fún as-salat láwọn mọ́sálásí wa gbogbo ọ̀dọ́wọ́ wọn wípé káwọn èèyàn wọ̀nyí kí wọ́n sọ́ra fún ìjàmbá àwọn àlòmọ́ o ẹ má ṣe jàmbá àlòmọ́ o torí pé àlòmọ́ retí kẹ́yìn ó pèpè fún salat kí wọ́n fi mọ̀ yín pé àkókò má má ti wọlé kí wọ́n sì fi mọ̀ yín pé àkókò ìsinu ti dé. àwọn àkókò méjì yìí tẹ́ ẹ bá fi lè ṣàṣìṣe nínú ẹ̀ ó pé ẹ lè kó bọ́ pọ̀lọpọ̀ o gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé kí Ramadan tó dé aago márùn-ún ni wọ́n máa pe as-salatu khayrun minan nawm ìpèpè tó ṣe pé lẹ́yìn rẹ̀ ìkọ́mà ni ó tẹ̀lé aago márùn wọn ti máa pè Ramadan márùn yìí náà ni nìyí torí pé nínú òfin ọlọ́run àsìkò tó yẹ kẹ́ ẹ pèpè fún sọ̀láàtì òun náà lásìkò gangan tí sọ̀láàtì ń wọlé àpèjúwe láwọn ẹnu lọ́lọ́ yìí alifájàrí yọ láago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án irú òní yìí ó kọjá mọ́kànlá ẹ̀yin wá jẹ́ pé aago márùn àbọ̀lẹ́ tó pèpè àwọn ẹrú ọlọ́run ti wò pé bàbá ò tí ì pé àsọ̀láàtù bàbá ò tí ì pa àsọ̀láàtù wọ́n wá ń jẹun lọ́kùlàlà láì mọ̀ ìpọ́sán làwọn fi ń jẹun ta ló kó bá wọn bàbá làdáni ni bàbá làdáni la lákó bá wọn èyí tó kó bá wọn eléyìí túmọ̀ sí pé almu'adhdhinu amin sẹ̀rí àṣọ ikú ẹni tí wọ́n ń pèpè fún sọ̀lẹ́ ẹni fọkàntán ni o gbóò wá lọ jẹ́ tẹ̀yìn fẹ́ jó ń jàǹbá ẹ wò láti bí ogún ìṣẹ́jú sẹ́yìn ìlà ẹnu ló ti bẹ̀rẹ̀

láago méje kù kọ́tà kò túmọ̀ sí pọ́ọ̀rùn ti wọ̀ torí lánàá tá a róòrùn aago méje kọjá ìṣẹ́jú mẹ́rin lòrùn tó wọ̀ báwo ló ṣe wá jẹ́ tọ́wọ́ lónìí láago mẹ́fà aago méje kù ìṣẹ́jú mẹ́wàá àbáago mẹ́fà àbọ̀ tọ́wọ́ àlọ́ kanjú sínú pé ńgbà tí ń róòrùn má ni kò burú bójú bá sùn lọ́sàn-án tó rùn sí kó sínú. torí ẹ agbọ́dọ̀ mójútẹ́ sin wa ká fẹ́ sin wa ṣeré ká fẹ́ sin wa tayò aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum. فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله له الملك وله الحمد وهو على كل شيء قدير وبعد وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله àwọn kankan wà tó ṣe pé nínú oṣù Ramadan ọlọ́wọ́n bò ṣe léèwọ̀ kọ̀tọ́ sí wa ipe ká ṣe léèwọ̀ torí pé bí mùsùlùmí ti ṣe rí nù òfin ọlọ́n ìlànà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam làwọn máa tẹ̀lé àwọn kì í ṣèfẹ́ nu wọn kì í ta kòfin ọlọ́n wọn kì í ta ìlànà anabi sallallahu alayhi wa sallam nípa ìdí tá jẹ́ mùsùlùmí nìyẹn o torí ẹ̀ ń tọ́lọ́wọ́n bò ṣe léèwọ̀ ìgbọ́dọ̀ ṣe léèwọ̀ kama wa jẹni tí o ma si àwọn èèyàn lọ́nà ọ̀dọ̀ wọn àwọn afa o ẹ gbọ́dọ̀ ṣì àwọn èèyàn lọ́nà ọba ama kọ gbẹnu ẹ lọ́ni o nítorí pé ntọ́ ọba ama tó bá sọ nípa lọ́n o nínú àwọn ńláńlá wa ma kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run ntẹ́ ẹ mà nípa rẹ̀ wáyé kò burú nínú oṣù Ramadan kẹ́ni tí ń kórun kò bá ṣùgbọ́n gbìyànjú láti rí pé pákó tó lò kìí ṣe pákó tó lè bu ọ lérìgì torí pé tó bá bu ọ lérìgì ó súnmọ́ kẹ́jẹ ọmọ jáde ó sì lè má mà ó lè má fura kẹ́jẹ ó ti rápálá dọ́nà ọ̀fun rẹ làwẹ̀ rẹ bá bàjẹ́ jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń bẹ nínú àwọn èèyàn tó sì pé tó bá rún pákó ní ọ̀sán àwẹ̀ yóò mọ wá fún itọ́ tí ń bẹ nínú pákó mu yóò mọ fún mi pákó mu ó ti bàwẹ̀ rẹ jẹ́jẹ́jẹ́ o torí pé islam gbà kó orun pákó ṣùgbọ́n kò síbi tó wà lákọọ́lẹ̀ pé islam gbà kó gbómi pákó mi kò burú nínú oṣù ramadan kéèyàn fẹnu kunu pẹ̀lú ìyàwó rẹ̀ kò sí ní tó burú mbẹ̀ kò sí burú kí wà tìyàwó rẹ̀ kẹsùn sẹ́gbẹ̀ẹ́ ara yín lọ́sàn-án àwẹ̀ kò sí ní tó burú mbẹ̀ kò sí ní tó burú kọ́ gbọ́wọ́lé ìyàwó rẹ̀ kí ìyàwó rẹ̀ gbọ́wọ́lé ọ ṣùgbọ́n ní kálukú wa ni kó bira rẹ̀ léèrè torí pé òkùnkùn ò lékùn kó nínú kálukú ọmọ mọ́nú ara rẹ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó sekú tó bá dán wò pínrín tó fẹ́ nu kunu pẹ̀lú ìyàwó rẹ̀ títọ̀ ní ọ̀tọ̀ ara o ẹni tó bá ti mara rẹ̀ báwọn má fọ ara rẹ̀ bàwẹ̀ rẹ̀ jẹ́ kóra rẹ̀ ń jànú kó jìnnà sí ṣiṣẹ́ bẹ́ẹ̀. Umar radiyallahu anhu ó sáwá bá nàbí sallallahu alayhi wa sallam ó ní mo ti parun mo sì kó parun báyìí kí la ṣe tó fi rí bẹ́ẹ̀ ó ní mo gbàgbé lọ́sàn-án àwẹ̀ mo fẹ́ nu kunu pẹ̀lú ìyàwó mi ànábì ní báwo ni tó bá ṣe pómi ló fi yọ ẹnu rẹ̀ ńkọ́ só lè ba àwẹ̀ jẹ́ ni ó ní rárá ànábì ní bẹ́ẹ̀ náà lẹ́nu tó fi kó ìyàwó rẹ̀ lẹ́nu kò sí ní tó burú ń bẹ̀ afẹnukunu kò sí ní tó burú ń bẹ̀ tí wọ́n wí yẹn yẹn ni pé tèkéte èsì pé kẹ́ẹ́ máa fara yín láwọn kí wọ́n máa kó tọ́ tiẹ̀ mi kí wọ́n máa kó tiẹ̀ mi àwẹ̀ bá bàjẹ́ jẹ́jẹ́ nù àwẹ̀ bàjẹ́ jẹ́jẹ́ nù kí kálukú ó sinmi o bẹ́ẹ̀ náà ni ní ọ̀sán àwẹ̀ kò sí ní tó burú kó o fi lọ́fíńdà sẹ́wù rẹ kò burú nínú òfin ọlọ́run bá wa kò sí ní tó ṣe léèwọ̀ ńgbà tí èsì pọ́nà fún rẹ ló kó dà sí ẹ̀wù rẹ ló fi sí kò sí ní tó burú ńbẹ. bákan náà ó yẹ ká rí i pé ní ìgbà tá à ń gbààwẹ̀ yẹn ẹni tí ó ń sọ́ra illa al-ju'u wal-'atash wọ́n máa ń bẹ nínú àwọn aláwẹ̀ àwọn ẹni tó pọ̀ wọ́n ń bẹ nínú àwọn aláwẹ̀ tó ṣe pé wọn ò ní kankan tí wọ́n gbà ńlá dá lọ́dọ̀ ọlọ́ látàrí àwẹ̀ tí wọ́n gbà tí èyí bá sọ̀ ń gbẹ àti ibi tí wọ́n fi para wọn torí pé ẹnu wọn òbótó òfófó ayọ́nusọ ẹ̀gàn gbogbo ẹ̀ tí wọ́n ti máa ṣe tẹ́lẹ̀ iná ni wọ́n tún tẹ̀síwájú àti rọ́ torí ẹ̀ lànà Nabi sallallahu alaihi wasallam ni man lam falaysa lillahi hajatun fi an yada'a ta'amahu wa sharaba ẹnikẹ́ni tó bá kọ̀ láti fi irọ́ paálẹ̀ àti fífi irọ́ sí wàhù nígbà tí ń gbààwẹ̀ ọlọ́run bùkátà kọ́ máa jẹ kọ́ máa mọ̀ máa jẹun kó yóò bá kété kò sí tọ́lọ́ wọn fáwẹ̀ rẹ̀ sí. bákan náà nínú àwọn nǹkan eléyìí tó ṣe é pé kò ní ọ̀sán Ramadan òun náà ni wípé ẹni tí ń gbààwẹ̀ kò burú kọjá kó sùn nígbà tó bá jẹ́ pé ọ̀rẹ́ yẹn èèyàn lè sùn kódà ó lè sùn látàárọ̀ títí tí ó fi di àsìkò magrib ṣùgbọ́n láì dá ni o ó sùn gbàgbé sọláàtì ṣùgbọ́n kò ní gbẹ̀sẹ̀ nítorí pé ẹni tó bá sùn wọn kọ ẹsẹ̀ ẹlẹ̀ fún tó bá ti jí kó ṣe sọláàtì dọ́hùr kó ṣe sọláàtì asr kó wá ṣe sọláàtì magrib kò sí ní tó sáwẹ̀ rẹ̀ àtọ̀ sẹ́ni tó dákú torí pé ẹni tó dákú ń tiẹ̀ òun ń tiẹ̀ ẹ̀mí ti lọ ọlọ́wọ́n bá ó wù ní ọ̀dà padà eléyìí ò téèyàn bá wá jẹ́ pé ọlọ gbọ́gbọ́kúgbọ̀ àbọ̀ wọ́wọ́kúwò àbọ̀ rìnrìnkúrìn ó fi wá di pé mani ó jáde lára rẹ̀ tí mani yìí bá ti jáde lára àwẹ̀ ti bàjẹ́ o àwẹ̀ ti bàjẹ́ wàá san àwẹ̀ yẹn padà àmọ́ tó bá jẹ́ pé ìbóbìnrin lò ló mú kí mani yọ jáde lára rẹ̀ kó o ṣàkíyèsí o àwẹ̀ yẹn bàjẹ́ o gbọ́dọ̀ san àwẹ̀ yẹn padà lẹ́yìn Ramadan wàá wá ṣe ìtaràn ìtanràn náà ni kò bọ́kùn lọ́rùn ẹrú tó o bá rẹ́rú tó o lè bọ́kùn lọ́rùn ẹ̀ àsìkò ọgbàwẹ̀ ọgọ́ta ọjọ́ ní tẹ̀léǹtẹ̀lé eléyìí ti sọ̀sù méjì ní tẹ̀léǹtẹ̀lé tó o gbọ́dọ̀ já tó o ti lè já láàrin báyìí wàá tuntun bẹ̀rẹ̀ ni àbí kò sì bọ́ ọgọ́ta aláìní kó o fún wọn lóúnjẹ tútù oníkálukú wọn múdù méjì oúnjẹ tútù nílò oníkálukú ọgbà ìyẹn ẹni tí ọba báyàwó rẹ̀ lò lámàmà bá lò lọ́sàn-án Ramadan yàtọ̀ sẹ́ni tó bá gbàgbé ẹni tó bá gbàgbé òun ọ̀sán àwọn yẹn padà ni kò sí nǹkan kan tó ṣe látàrí nǹkan tó ṣe yẹn kò ní san kò ní ṣe kàfàrà bẹ́ẹ̀ náà ni ẹni tó bá máa ma jẹun kọ́ ẹni tó máa mú mi kọ́ eléyìí tó dọ́gba òun náà nípa àwẹ̀ rẹ̀ ló bàjẹ́ san padà àti pọ̀ dára ni èèyàn burúkú ni kó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n pé yóò ṣe kàfàrà kò sẹ́ẹ̀rì kankan tó wà nù alukur'an àbí sunna tọ́tọ́ka sí pé ẹni tó máa ma jẹun yóò ṣe kàfàrà ẹ̀rí tó wá lórí pé yóò ṣe kàfàrà ìtaràn ńṣe ló wá lórí ẹni tó máa ma tó bá yàwó lò lọ́sàn-án Ramadan ẹni tó bá wá gbàgbé tó gbàgbé jẹun àbọ̀ gbàgbé mu mi àwọn eléyẹn kò sí ní tó sáwẹ̀ wọn kọ́ máa bá àwẹ̀ rẹ̀ lọ́ngbà tó bá ti rántí kò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan lẹ́yìn rẹ̀ mọ́ ètò wà lẹ́nu rẹ̀ kó tú dànù tọ́ tó bá ti rántí àwẹ̀ rẹ̀ kò sí ní tó ṣe ó wu Ọlọ́run láti fún jẹ láti fún mu láàrin àwẹ̀ ni kò sí ní tó burú mbẹ tó bá wọn gbàwẹ̀ lọ ìwọ ló jẹ kó sọ nínú ẹ̀mí rẹ pé ma tó o bá ti lè sọ pé ń ma àwẹ̀ jọ ń bàjẹ́ tàníyàn rẹ gbọ́dọ̀ dúró títí tó fi sínú èèyàn gbọ́dọ̀ ró lọ́kàn rẹ pé ń ma tó eléyìí ọjọ́ díẹ̀ nínú àwọn nǹkan tó rọ̀ máa wẹ̀ ilé ìtọ́ mójútó abẹ́ ọlọ́wọ́n bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ kó se àwẹ̀ náà látẹ̀wọ́gbà lọ́wọ́ wa kọ́ràn wa lọ́wọ́ lórí àti mójútó àwọn tó dáa tó yẹ nínú oṣù yìí báyìí kọ́lọ̀ wọn ti sì wá lọ́wọ́ ó lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n bọ́kùn náà kúrò lọ́rùn wọn lóṣù Ramadan yìí kọ́ sì lọ́kàn nínú àwọn lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama ẹ bá nàbí sallallahu alayhi wa sallam ti sọ pé inna fil jannati baban yuqalu lahu rayyan yadkhulu minhu as-sa'imun yuqalu ayna as-sa'imun fayadkhuluna minhu fa idha dakhalu lam yadkhul minhu ahadun ghayruhum lẹ́kùn kan bẹ lára aljanna wọ́n ń ní arayyan ibẹ̀ làwọn aláwẹ̀ gbà wà aljanna wọ́n pèpè ń jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama níbo làwọn aláwẹ̀ wà táwọn aláwẹ̀ bá ti dáhùn wọ́n wọ àlìjánà gbàbẹ̀ tí wọ́n bá sì ti wọlé wọ́n tilẹ̀kùn yẹn ẹlòmíì ò tún ní rí bẹ́ẹ̀ gbà òní rí bẹ́ẹ̀ gbà wọ àlìjánà mà lẹ́yìn àwọn aláwẹ̀ ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó sì ọlá ńlá yìí fún kó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé yóò rí rere gbà nínú oṣù Ramadana yìí kọ́mọ́ wa ṣètọ́dún yìí ní agbàmọ́fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tó ìjọsìn tá a sì gbọ́dọ̀ mójútó nínú oṣù Ramadana yìí ní òru wa àti ọ̀sán wa òun náà nìkan pọ̀ ní ìmásí àsọ̀látù fọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí ọlọ́run ọba àtàwọn mọ̀láìkà rẹ̀ gan-an ونسى صلاة ṣe salatu صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا من عتقائك من النار اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد ألا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا فقيرا إلا أغنيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لنا لنا فيها صلاة ولنا ولك علينا فيها رضا إلا أعنتنا على قضائها برحمتك يا أرحم الراحمين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله